أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أني كمان مبيع وطن داوينا شارك داوينا وعلى صلاة ربي على القرآن الكريم كيف تعرف اسم الله ومي ورجوني ونرى فكرة دي والأسكار tí a sáwà abdulrazak ibn abdulmotin albadr àsáǹkọ́ wa ní àgbọ́yé nípa àwọn zikir àti àwọn àdúrà ṣíṣe al'adíyà jẹ́mù du'a òní azkar jẹ́mù zikir ni àfáwọn tẹ́lá ìfẹ́ láti ń bẹ fún àwọn àdúrà ṣíṣe àti zikir náà ni àfa nǹkan àtàlà ìbúra dé mẹ́ta lọ́nà ọ̀rọ̀ tóbi jáde mẹ́. eighty one thirty twenty five. بسم الله الرحمن الرحيم التعذير من إلحاد في أسماء الله التعذير من إلحاد في أسماء الله أقرأ لك ما يقولون مثلا láti máa ọba okọ̀ ọlọ́wọ́ bá sí nǹkan míì eléyìí àwọn èèyàn mú léré wọn mú láwàdà wọ́n agbára púpọ̀ ọlọ́wọ́ bá kó sànù wa ni gẹ́gẹ́ bí àṣà ìṣàlẹ̀ kí wá sọ̀rọ̀ kọlọ́wọ́ bá nìkan áyà náà kí tí a fẹ́ fẹ́ kọ́ wa nípa àdìyà wal afkar ìṣẹ́nà tí ọlọ́wọ́n bá àti àwọn àdúrà ṣíṣe يعني كان الحديث فيما مدى عن قول الله تعالى تبارك وتعالى يعني نينو àwọn kọ́ta ti kọ́ lọ síwájú nípa gbólọ̀ ọlọ́wọ́ bá ti báyìí pé لله الأسماء الحسنى ولو بلوني أولوك صلي وجلو فادعوه بها إما فأولوك إبدالوه با سبحانه وتعالى وارذلوا الذين يلحدون في أسمائه أسكى وثم يقول أقولوا قلع يتنطلق بك عليه يزون ما كانوا يعملون لا يتعاسوا ليسا أنتم أنت نسائين قد بقى معنا في معنى الآية تقبل الولد نكوي ثم آيين تعذير الله في من حلعان في أسمائه هناني كلولوبا كي يصال لكن ما يقولوبا إلى حال كتشنجك كبسوا تعوضوا الملحدين فيما فيها تجين ولوبا تلري يا فهو تونجي يقولوبا يقولوبا بأنه سيجزيهم على أعمالهم ولوني أموت ولا سنلوري شكوان شوهين يعصبهم عليها أشد الحساب ثلاث يسلي سلفهما ليه تلي لنسلو الله سبحانه وتعالى يمهل ولا يمحي يوم الله سبحانه وتعالى ولا كي ما بيه لاي لا يقول لي بلون لاي اما اما فوين chance tó wájú ẹmú yẹn kò tó lè lọ́rọ̀ wa lọ́ra تعدد الله في هذه الآية الذين يلحدون في أسمائه بتهديدين ọlọ́wọ́ bá lérí ìyà nínú ayà yìí fáwọn tí wọ́n kíǹjì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn ìlérí lálá méjì aláwọ̀l aláàkọ́ ìtòlá amúrùsì kóòlì ọlọ́wọ́ kọ́kọ́ pàtẹ́ gbólóhùn àti pé ọ̀dọ́rọ̀ ẹ pamọ́ sí ìfíwọ́lẹ̀ ìfíwọ́lẹ̀ fa iná ha ìtàhàdìdì ìfíwọ́lẹ̀ ìtàhàdìdì ìlérí ni ìlérí yà ni àkàrà sí kọ́ sí ìsọ̀gbọ́n máa kánú ya amẹ́lùwọ̀n ẹlẹ́ẹ̀kẹ́ pé láìpẹ́ á sàn wọ́n lẹ́sàn tí wọ́n ṣe níṣẹ́ wọlé ìlhàdì fi lóga wọ́n ní mulhid àbí ìlhàdì nuwéjì wọ́n ní ìlú náà kí kí ẹ ṣakọ́nà kí ẹ mọ́lọ straight kí ẹ yí ọ̀rọ̀ wọ̀lọ̀ ọ̀dọ́ wọ̀lọ̀ kí ẹ yí olùdíjọ́ ti ara mínú olùláhàd náà làbí máa gbẹ́ sàárè láhàd sàárè láhàd èyí dábàá street báyìí àti wà bẹ́ẹ̀ báyìí bí l ọdún yìí àgbẹ̀ báyìí kò yára fi shark tank tó kọ́ fún bẹ́ẹ̀ láàdì ẹ̀wọ̀n gbẹ lọ báyìí àwọn àbẹ́ẹ̀ báyìí bí l ó di yíwa kọ̀lá bí i náà هو الشك في ذنب الكبر هنالك يبدعه لك تعريف الذي مال من أن وسط ذلك أتبي يبقون في باب الأسلامين من الملحد في الدين إننا الملحد إسلامي ورئيسي فلا أي مائل عن الحق إلى الباطل ẹni tó yàgò kó mi ò tọ́ tó wá padà síbi irọ́ bára ibnu sikik asáwà náà pé ibnu sikik almulhid al'adul anil'akil al'adil anil'akil ẹni tó yàgò kó mi ò tọ́ mọ́dọ̀kẹ́lò fíhì máa lè sàmìlìhó ẹni tí mú ọnú ẹ̀sìn ń tí ó sínú ẹ̀sìn ó ti yàgò kó mi ìkàtà ara والإلحان في أسماء الله سبحانه وتعالى والعدول بها بحقائقها ومعانيها أن الحق الثابت لها والإلحان في أسماء الله سبحانه الآن في المنحيد ميقوى رعبا سبحانه ومتمدله وعدول بها وذلك كي تشنجي قوتك وقوم بحكائكها قمت مالك دولة تكسين ومعاني تتماري أن الحق الثابت كون بيرد تجدرين لا هو عن أنواع العديدة أدك قولوني سبيسي يجمعوا على الوصف هذا الوصف هذا الوصف ذكي من يبلو إروي يشكب فينه لما عذر الله في هذه الآية من إلحاد في أسمائه هذا تعذير كان متعقدا فالمسلم أن يعرف الإلحاد في أسمائه وأنواعه ثم الله الله سبحانه وتعالى كيلو كيلو فون آية نقا ما تدنبا إنه ورقو الله باي على التحذير ديرجي تباي كان متأكدا على المؤمن بالثلاثة في المسلمين أن يعرف الإلحاد في أسمائه ثم كان كني تدنبا نينو ورقو الله وأنواعها تنرره لألا يقع فيه kọ́ bá kú sínú ẹ̀ kí ẹ̀ wá máa yẹ kú sínú ẹ̀ ọmọ kára ta ara ọlọ́run ní ṣùgbọ́n ìpè wọ́n kọjá rẹ̀ kọjú sí sínú àyà ti ìsẹ̀bíìn ìsẹ̀bíìn mùjìrìmíìn ọlọ́run ní kọjá rẹ̀ kọjú sí sínú àyà báyìí láti máa tàlẹ̀ àyà àwọn àmì ọlọ́run àyà ọlọ́ba أي يتداع يتداح للناس ويكونون من على حذر وحكمة وكالقيلة كل بها فاودي للناس فهو يبقى إليه بجاني إليه بدعا إليه كماني فيقولون من على الحذر كل بها بعصراتهم وحكمة وكالقيلة في دي بعد باب براري ايه لو صحتك النوع يقول عرفت الشر لا للشر mo mọ tí ń jẹ́ aburú kìí dúró kílẹ̀ gbàtà aburú ni mo mọ tí ń jẹ́ aburú arafu ṣar láti ṣar wọlá kílẹ̀ kawà kéèyì lẹ́kọ́lá ti bá sọ́ra fún mi kílẹ̀ bá sọ́ra fún mi mọ́n lam yá arafu ṣar lẹ́ nẹ́ẹ̀sì yẹ káà fi kìyàn tí wà má aburú kí kò ní aburú kò ní ma adada lọ́dọ̀ kò ní o yẹ onímọ̀ mọ aburú kìlẹ̀ kílẹ̀ gbàtà aburú ni ẹni tí wà má aburú yóò kìlẹ̀ aburú kò ní ma bí ọ̀rọ̀ Umar bin Khattab radiyallahu anhu ó ní àwa tó wọ́n bí sínú jàìlíà àmà jàìlíà nígbà tí islam wá dé ó wá mú àmà islam náà lọ bínú islam ọmọ jàìlíà ó ti wá ń kó sínú jàìlíà táwa ti kú òjò wa ó ń kó sínú wọn ó mú ìjà fún jàìlíà ọlọ́wà náà الإعلان في أسماء الله كما تقدم أنواع لما في الإلحاد من قولوا بقى ونريوني أحدها أحدها أقنوه يسمى أسماء وأوثان بها كما تعموسا àbí àwọn àkọlẹ̀bọ lórúkọ lọ́wọ́ bá kí ẹ máa kàwọn òsà àbáwọn àwọn tó nǹkan bí àwọn òsàn lórúkọ lọ́wọ́ bá tasmiyat al-mushrikina allati min ilah ní àwọn ṣe wọ́n tí wọ́n sọ allati nínú àwọn òsà wọn wọ́n ní abo ìlàhà ní ọlọ́run ní jẹ́ ìlàhà láìláhà wọ́n á fa aláàtù ó di wa ọyọ aláàtù lára aláà bọ̀ ọzà ní aziz aziz ó kọlọ̀ bàní wọ́n á yọ alọ́zà wọ́n mọ̀nàtà mi ní almanan kọlọ̀ bàní almanan wọ́n lọ almanan wọ́n yọ àbábọ́mbẹ̀ tòsíyẹ́ tó ń sẹ́nà mọ̀ mi ìlàhà ní ìmáà pé àwọn òsà ní ọkàn àkúlẹ̀ bọ̀ على ابن الجرير في تفسير قوله قال ابن جرير من تفسير القول وذروا الذين يلحدون في أسمائه اتحوت وانزي ولولو بقلا نقلو بقلا يعني عن المسيء المشركين هو سبو من جواب المبرر منك ولكن سبو وكان إلحاد في أسماء الله أنهم عدلوا بها عما هو عليه هم ما هي عليه òun náà ní pé ìtìjí ó kọ́ lọ́wọ́ bá padà àwọn ọ̀ṣọ́bọ̀ wọ̀nyí nígbà wọ́n yẹ kúrò lórí tí ó wà ń bẹ̀ fún bí ààrí àti hìn wọ́n fi pa àwọn òta wọn àwọn òta ní àtàwọn akúnlẹ̀bọ̀ wọn lọ́gáàdù fi à láti mí kún wọ́n náà kàṣù mínà láti mí kún bẹ̀ wọ́n tán máa máa dú aláàtú wọ́n kò mọ̀ mí ní aláàtú استقاقا منهم لها من اسم الله الذي هو الله ايو نور قولوا بدي الله اسموا بعضهم عزة وقي بعضها عزة وقي وقسامين يقوى عزة اشتقاقا ويو ما من اسم الله الذي هو العزيز يقول بدي العزيز ثم روى ابن المجاهد في معنى الآية أنه قال روى مجاهد أمالك عبد الله بن عباس رضي الله عنهما ó ní wọ́n yọ wọ́n yọ ìkùtùmọ̀ yìí ìtẹ́kù ọ̀zà min aziz wọ́n yọ ọ̀zà fún bí aziz wọ́sítẹ́kù aláta min alá wọ́n yọ aláta kú ní kíni aláwò kìkà rọwọ́n jùmọ́ lọ فآبى إلى حادك أقيك إليه قطوع لحادني فإنهم عدلوا بأسمائه إلى أوثانه wọ́n ti ń di okọ̀ lọ́wọ́ wọ́n ti tẹ̀ okọ̀ lọ́wọ́ bá lọ bí okọ̀ àwọn òsà wọn wọ àlẹ́ àti ọ̀tọ́ ní joseph bá àtìlà ṣe ti rọ iná òsèlì elérú kejì ìsúnyẹtì lọ́wọ́ àbí máa la yàlẹ́ kò bí jàlá àlèyé ọkà máa lè ìmọ̀ kí ọlọ́wọ́ bá ní okọ̀ tí ọ̀tọ́ sọ́lọ́wọ́ bá ìjà kíkúbi ọlọ́wọ́ bá bí àwọn kíkúbi ọlọ́wọ́ bá أسماء الله الحسنى توفيقية توقيفية àwọn orúkọ ọlọ́wọ́ tó rẹwà yìí ó kọjọ́ pé a máa dúró ní tí wọ́n wọ́n kàfà tẹ́kì alama kàlọ́ lọ ọ̀rọ̀ sóòlù má fi nǹkan mìíràn kùn bí àwọn yorùbá máa pé ọlọ́wọ́ bá àkànní kíríkà ní àkànní àmì àkànní àbí àdìgún gbogbo ní ọkọ̀ burúkú ni ó di wa gbogbo ní nǹkan burúkú ni aláwọ̀ tààlà náà لا يجوز لأحد كفنك أن يتجاوز في القرآن والسنة كي يقول الله بعض القرآن سوى السنة لهذا فإن من من أدخل فيها ما ليس منها هو ملحد في أسماء الله فليلي بقدم ونور قلوبا انتي ليس ونور ملحد نور قلوبا قال أعمش أصاب أعمش رحمه الله في تفسير آية متقدمة ìsira a yìlẹ̀kùlúwọ́nà fi àmà ní tàbí wọ́n kì bọ́ lórúkọ lọ́wọ́ bá ń tí èsì nìta ọ̀rọ̀ ìjùmọ̀ lọ omi zalik inú ẹ̀ tẹ̀sílẹ̀tẹ̀ nasara lahu abdani àwọn nasara ń kọ́lọ̀ bá ní bàbá bàbá ní àdìgún tàbí bá ìgbìgbọ́n ọlọ́mọ sọ̀wọ́nù ọlọ́mọ ní ẹ̀rọ bá ń gbẹ́lọ́ mẹ́rin ìfẹ́síwẹ́tò ìfẹ́láàfífá ìyáhó ìlẹ́tùn ìfẹ́láàfífá ìtọ́rẹ̀ àwọn fẹ́sẹ́fà àwọn fẹ́sẹ́fà àwọn ọlọ́ọ̀bá gbogbo táwọn sọlọ́ọ̀bá ni pé is natural gbogbo ìzọ ọwà natural kẹ́lẹ̀ gbogbo ìlà kan natural wọ́n nínú ọ̀dọ́ sọ̀rọ̀ ń kọ́lọ́ kan ní ìnjìníà ayé ọlọ́ọ̀kan ló ọ̀dìníta ayé òní ìnjìníà ayé ọ̀nà ẹ̀rù dáàlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀kọ́lù dáàlì kan ní ìlàhàlì fi àtúmọ̀ ìlú à gbogbo eléyìí wà nù ìlàhàlì lórúkọ náà bá ọmọ sọ pé pé inú tó bá dáwọn Yorùbá mu àwọn tó máa tọ̀ orúkọ náà bá wọ́n ti wọ́n bí wẹ́sẹ̀ eh, ògbéni kíníkàkíníkà gbogbo eléyìí ti mọ́kànlọ́pàá النوع الثالث تعطيل أسماء من معان معانيها وجعل حكائكها ذلك إيهاو قلوب إتما أو قلوب يكون إتماري أسماء جينا بيكو سنك سجبه كما قال ابن عباس رضي الله عنهما ابن عباس بتوما روايك الحلعاد التكذيب nítorí ìlàhádùn ní kí ní ẹ̀kọ́ ọlọ́run nírọ́ ولا ريب أن من أنكر مع معاني مئات الأسماء وجهد حقائقها فهو مكذب بما هي ملحد في أسماء الله لا ريب قسيم جنبه أن من أنكر بجدتك معاني هذه الأسماء فتقوى ثم ويقوى وجهد حقائق دولة يقول قسيم قد يفتحوا لو تدو فهو مكذب وليه جاء أن تنكر بما بها قلوه ملحد في أسماء وأنوانته لحاد من كل قلوب من ذلك قول من يقول في من المعتلة معتلة من أنا عندما سأقول سيبرا إنها ألفاظ مجردة يقرأتني يقرأتني ما يدل على معاني bí àwọn ọba ayé fi ń jẹ́ ọkọ̀ lásán ọba ayé ní ìsinmi ọdún káábíyèsí ọkọ̀ lásán ni ọmọlọ́wọ́ ọba káábíyèsí láyé sábà àmà ìsáwà bẹ́ẹ̀ kọ́ ni kí wọn lọ́gbà àtọ́lọ́ náà bá fẹ́ ni ọlọ́run ní algafuru lónìí ọlọ́run kan jẹ́ báyìí nígbà ó fi àjẹjẹ gbogbo yẹn bá ọlọ́run bá azizu tukam ọlọ́run bá fi àjẹjẹ yẹn ni ọlọ́run fi àjẹjẹ yẹn kí wọ́n tọ́ fún wa ni kí wọ́n yẹ ìlà tó ní káwọn yẹn bá máa fi kárí ó lójú wẹ̀ ó di jihad bí asọ́mà ilẹ̀ àbí máa eléyìí òun náà ti wà náà tó ti múlẹ̀ èdè ó wọ́lá bọ́dẹ́mọ̀nà sífà ìpé kò ní sífànú àwọn àròyìn ó kọ́lá bẹ̀rẹ̀ kò ní sífànú ìkúsínú ìsìlòkúnà alẹ́ ìsìnú sẹ̀mí wọ̀dọ̀síl wọ́n lórúkọ lọ́ọ̀bà sẹ̀mí wọ̀dọ̀síl bẹ̀rẹ̀háyò wọ̀rọ̀hìn ọba aláàyè ọba tó láàánú lójú mẹ́kún láàáyà ti gbà tó ọlọ́ọ̀bọ̀ ọmọ bẹ́ẹ̀ ti fún ìfún wọ́lá sámà alárọ̀ọ̀bọ̀ bọ́rọ̀ wọ́lá تعالى الله عما يقول الله ما يقول جوان سبحان الله عما يصفون ما يقول الله يقول جوان ولا ريب قسم بأن هذا من إلحاد في أسماء الله إليه وانا لأنه يعني إلحاد بما يرى القصير الرسول ها ẹlòmí ò ẹ̀rọ àmọ́lọ́wọ́ bá ẹni tí ọ̀rọ̀ sàmà bọ̀ ọmọ ọ̀sùnwọ̀ ọmọ nísòrò nísòrò nísòrò nísòrò wọ́n béèrè pé ẹnìkan bẹ káwọn ìwà mọ́sọ kúrò ọ̀rọ̀ òun wá ní ọlọ́run kú òun wá ní ọlọ́run tó ń pè ọlọ́run tó ń sọ̀rọ̀ ọmọ ọlọ́run ìṣẹ̀lẹ̀ kan náà fi ìṣẹ̀lẹ̀ kan fọ́jú ìṣẹ̀lẹ̀ kan lárọ̀ ọ̀rọ̀ gbogbo èyí ni ọlọ́run tó ń sọ wọ́n di wọ́n ní èdè ìbáṣepẹ́ ọlọ́bọ̀rọ̀ lẹ́nì kan wá ní ara ọ̀rọ̀ yẹn wọ̀n bá wọlé ọlọ́run ìṣẹ̀lẹ̀ kan láfọ́jú ó ṣẹlẹ̀ kan láàrọ̀ òṣìṣẹ́ kan tálẹ̀ kà ó lẹ́nu wọ́n di fújì ọlọ́ọ̀bá rò lòun sára ti fọ́ mi wọ́n lóòótọ́ ọlọ́ọ̀bá tó gbala wá ní arọ́ sọ pé zulu ti náà ló ń sọ̀rọ̀ gbólóyìn wọ́n ń lóòótọ́ àwọn òyìn máa ń sọ pé mo fi mú títà yẹn wọn ọlọ́ọ̀bá ní pàwọ́ lọ́tọ̀ ìlú yíwọ́ ìlú ètò àdúgbò kálákàlù mọ́tò wà láyà tí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ mi àti ọlọ́wọ́ bá pa yẹn bí kà ó di yẹn ó di bó ṣe gbìyànjú wallahu ta'ala alam wa alaikum salam. ẹ lọ́wọ́ mi ọlọ́wọ́ bá ha ilé ètò yẹ kì í dé tètè ìkéré ní ọ̀dà rẹ̀ wọ́n á kí ìlú kẹ́ẹ̀bí ń tètò they are plotting and planning ọlọ́run plot àyìmọ̀kẹ́rẹ́ ni àyìmọ̀kẹ́rẹ́ ni aláàmù bí ọgbà ayàkùnrin bẹ̀rẹ̀ pé ولا تقولوا كالذين نسوا الله فأنساهم أنفسهم kò ní tú àyà kan bí pé ọlọ́mà nasùlá àtàhùnmùlá nígbà wọn gbàgbé ọlọ́run ọlọ́run gbàgbé àwọn náà ọlọ́run bó gbàgbé ẹni máa gbàgbé nǹkan ẹni tí ọba kọnu ọba bẹ́rẹ̀ ẹni tí ọba kọnu lákàrà rẹ ó di àwọn alìyẹn ó di ọjọ́ pé ní ìlà àǹsà wọlá kí ó ń sí àlẹ́ àṣùnà ní gbàgbé àmọ́ wọn máa ń dàbí lágbè kí lè bá ìkólùbàjẹ́ súnà ìdí mọ́jọ́ sẹlẹ̀ inni awanu asifa inni la ansa ni gbàgbé walakin unsiya li asunna mọ́tí ní gbàgbé ẹ̀yẹ́ mà gbàgbé gbà mí tí ẹ máa jẹ́ sunna ní ìgbà jẹ́ gbọ́dọ̀ máa jẹ́ sunna fún yóò díye wa ẹ̀ lè tẹ̀rí innahum yakiduna qila àwọn ẹ̀ ń bèkè pé plan táwọn plan plan náà ni àmọ́ àpèlè jẹ́ pé plan burúkú ni wà á kí ìlú kìlẹ̀ tètò plan mi plan dáadáa ni ó díye wa ẹ̀rọ yorùbá wọ́n ní yẹn dìtì ó di nǹkan burúkú ni ó di ọ̀la ndị rẹ̀. Náà bí ndị ìdí àtìláàní, ọ̀rẹ́ tí ndị ní ìdí náà kò yẹ kí wọ́n ṣe ìdí àtìláàní, àmà àbáyé planning. Ó jẹ́ killing Kill, killing killing killing ṣe cutting ṣe ṣe ọ̀rọ̀ di eyín ọ̀la ṣe ha kálukú ló kọ́ plan àwọn àwọn plan dá ó ti yẹ yìí o àwọn náà ń dọ́gbọ́n àwọn ọlọ́nà ọlọ́gbọ́n jùlọ àmọ́ bá lo ète ẹni burúkú máa dẹ́tẹ̀ àwọn dẹ́tẹ̀ àbí ọ̀dẹ́tẹ̀ àbí lórí ẹ̀ ní mọ́sẹ̀ lọ́gbọ́n lọ́nà ẹ̀. bàbá náà ọlọ́run dọ́gbọ́n náà ti tẹ̀ àbí wọ́n ń ṣètò ọlọ́run náà ń ṣètò tiẹ̀ náà. ọlọ́run náà ń tẹ̀lé wa ayé àdìmọ́ nsú ọ̀rọ̀ àwọn ẹ̀ẹ́. fàǹkà ọmọ àwọn ọlọ́wọ́ ajé kó gbàgbé orí ara wọn ọ̀pẹ́ àti àwọn orí ara wọn nígbà tó ti yí owó lọ́wọ́ tó ti ní gbogbo kí ẹ máa ní lọ́wọ́ bí ọ̀rọ̀ sọ ẹnjìníà ọ̀rẹ́ rẹ̀ nígbà délé rẹ̀ ọ̀fẹ́ ẹ̀ tó láti òfin ìgbà yìí rẹ̀ alọ́lé rẹ̀ kẹ́ńdọ̀ káfíń wọlé fọwọ́ wa gbogbo ìmọ̀ tó wà ní ọwọ́ wa ebola ni àsìkò ebola ni ẹ̀bọ́n ìmọ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ti yàn àwọn ará ìjọ àwọn ní ọjà olùgbé máa lábẹ́ láàmú pé kí wọ́n fọ àwọn àfọwọ́ wa fún un. Hmm. bẹ́ẹ̀ ni mo ṣẹlẹ̀ ti di àsìkò ebola ni àbí ìta lọ yìí ọwọ́ wa àwọn náà ni mo aláìka ló bá fún àwọn aláìsí wa bí ara bí àtàgbàgbàjọ́ ṣègbè àbáyé nígbà tí wọ́n àwọn nǹkan mú ní bọ́ọ̀lù fún ọ ni wọ́n rò pé fún ọ lórí pé kí ẹ ṣèkì pẹ́ẹ́sìmẹ́ǹtì ó ní yìí kan ni. ṣèkì rẹ́lẹ́dẹ̀ yìí ìlà ìlà ìlà ìgbàgbà ìjàmbá fi jàmbá ọ̀rẹ́ ní ẹrù fún ayé orí rẹ̀ nù. wọ́n fi bí kí wọ́n ní wọ́n kọ́ máa ti lọ bu àlọ́fẹ́ gbà lọ́wọ́ nǹkẹ́ wá ṣàkíyèsí ọlọ́run rán mi máa gbogbo yẹn fẹ́ bá àwọn obìnrin yẹn lọ́wọ́ àbí ògbà àwọn obìnrin yẹn lọ́wọ́ nǹkẹ́ wá ṣàkíyèsí tó àwọn àjọ obìnrin lọ buhari gẹ́gẹ́ obìnrin wọn àjọ obìnrin yẹn máa jọ ẹrù fẹ́ mi ò ti ò ṣàkíyèsí jọ yẹn bí wọ́n ti bá lọ́wọ́ tẹ́lẹ̀ mi lọ lè kí àwọn ọ̀rẹ́ mi kẹ́ ẹlòmíì gbà wọn lọ́wọ́